èyàn bá ti àwùjọ tá a bá wà òun ló máa dìtámì tí n bá wà láwùjọ tí n bá rí pé àwọn tí wọ́n fẹ́ gba kínní ọmọ dáadáa òun náà ní máa ń la gbogbo káàkiri àdúgbò yìí tẹ́lẹ̀ tọ́ ọwọ́ ni ah, òun ṣe ń wálé ń bì ètò ọmọdé pé wájú lẹ́yìn ló ti bẹ̀rẹ̀ agogo rẹ̀ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà tọ́ nídìí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá dé pé yọ́ọ́ mọ̀ fi ẹ̀sìn rẹ̀ yọ́ọ́ mọ̀ fi dí ẹ̀sìn yín lọ́wọ́ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jó súnmọ́ yín abẹni tí wọ́n máa pe yọ́n máa pe àwọn ọmọ yín àbáwọn fámìlì yín sínú ìtumọ̀ ẹni pé ẹ̀yin fúnra yín lẹ́fọ́ ra pọ́ìsì wa sínú oúnjẹ tí ẹ̀ ń jẹ àmọ́ èèyàn ọ ti wá wọlé èèyàn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ èèyàn mọ̀ fún láwọn ẹ̀tọ́ ẹ̀ ẹ̀ kó kí rẹ̀ lé lọ́wọ́ ẹ̀ bá tún wájú ilé rẹ̀ ṣe gbogbo ń tọ́ ẹ̀ kẹ́ ṣe fún ẹ̀ sí tẹ́ bá ti rí pé ń pèpè lọ síbi ntaawi èyí ò lè jáde èyí ò ṣe kíni èyí ò lè jáde àmọ́ ọkàn wọlé jẹ́jẹ́ náà lọ́wọ́ nílé kò ní fi kò ní pariwo di kọ́dà tí máa ń ṣe àdúrà láṣẹjáke nínú ilé ẹ lè jáde ẹ kọ́kọ́ sọ fún pé àdúrà tẹ̀ ń ṣeun àwọn ọmọ àwọn ọmọ ń gbọ́ nínú ilé ó sì takùn tó wà ní èrè wọn tí ó bá gbọ́ ẹ wà lè jáde wọn ò ní a máa bá wọn ṣe àmọ́ tí ì bá wọn ṣe wọn bá ti fa kínní tí wọn bá ti fa ìṣòro fún yẹn nulẹ̀ ọ̀ràn yẹn ni kéèyàn ó lè jáde ètò ìgbà yẹn là ń pè ọlọ́mọdé àjòkótì ká ọlọ́mọdé àjòkótì sùn èso kan lọ́wọ́ àjòkótì ọ̀hún náà àfọ̀njálàbí àfọ̀njálàbí oríṣi méjì ni wọn àwọn tí ń ṣàgbo àfa tí ń ṣàgbo tí ń ṣe oògùn náà oògùn ìjú àfa náà ni eléyìí ò tí ì máa ṣẹbọ ìnàkí hmm, eré èèyàn ó sì gbé ọpọ́n rẹ̀ lọ́wọ́ báwọn ọmọ rẹ̀ ṣe ń kó abọ́ wọlé náà wọ́n gbọ́ pọ́n náà wọlé ah nídìí bẹ́ẹ̀ èèyàn lọ lè pè pé àfa iṣẹ́ tẹ̀ ń ṣeun kò ẹ̀ lè máa ṣe ń bí àfi tẹ́ bá tún bá tẹ́ bá ṣe mọ́ torí ká pè sínú ẹ̀sìn yẹn ká ṣàlàyé tí ń ṣe fún pé ọ̀dà èyí ń dáa ju kéèyàn wá lé lọ ìta wà fún umma ni ọ̀lẹ́tẹ̀kùn umma ọ̀lẹ́tẹ̀kùn mẹ́kùn umma àbí ọlọ́run ní ẹ̀hún mọ̀ ní ẹ̀yin lẹ́ẹ̀ máa tún àwọn èèyàn ṣe tá àmúrò bil ma'ruf wa tan'awna 'anil munkar ẹ̀hìn iṣẹ́ wa nù ọ̀ wá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ẹni tó ṣiṣẹ́ fún òtí ilé dànù bọ́ wá ní à gbogbo owó tó ń kó lẹ́yìn lọ́wọ́ gan àtẹ̀yí tó ń tún san ibi òun rí ni lẹ́yìn wa ní à alùsùn náà ni àwa ń bí torí ẹ wà jó yẹ pé bíṣẹ́ káàkiri wọn àti sùn àjànú ni yóò tún lọ bò míì ọpọsibù wa sànú ẹ pẹ̀lú àlàyé tẹ́tí kínní tẹ̀sí fún àwọn tó bá ti ní tó wọn máa ṣe nu gbogbo wọn ò lè yí padà àní fún ní ilé wallahu alam ilé tẹ̀yàn kọ́ síta ìjẹ́ tí ọjọ́ àkọ́ta ìjẹ́ yẹn lè àbí ọ̀sáṣe nínú fámìlì yẹn ò sí tòsí bẹ̀ mọ́ ṣe rí gbogbo oore tọ́lọ́run bá ṣe fún yàn láyé irinṣẹ́ àti fi sin lọ́ni kìí ṣe irinṣẹ́ àti fi ṣe ọlọ́run ọlọ́run ní babima ó ní ó ní wala tansa nasibaka minad dunya wabtagi fima ataka Allahu daral akhirah Allahu akbar ọlọ́run ọba ní gbogbo ń tabọ́ fún ẹ máa ṣe ní irinṣẹ́ tó máa fi wá daral akhirah níjọ́ àlùkìyàmù ọlọ́run ní òun ó bí yín lérí gbogbo ìdẹ̀ra tá a bá ṣe kínní tí a bá ti gbọ́ pé wọ́n ní ẹnìkan nínú àwọn tẹ́lẹ̀ǹtì rẹ oyé ní ń da ayọ̀ síwájú lé oyé ní nǹkan ń tan fìtílà àtùpà ní pé baba kínní rẹ tó wà lọ́rùn madam ilé mùsùlùmí níbí ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń ṣe ìdáǹṣe kínní tẹ́ǹṣe yẹn ẹ lẹ́yìn tẹ́ ẹ bá ti lè stop ẹ lẹ́yìn oṣù mẹ́fà ẹ ṣe kíni ayọ̀ǹda yín àwọn tó wá dé pé kọ́kàn wọlé kọ́ jáde rẹ̀ ni àárín tó takò àárín tó takò tẹ́lẹ̀ anábì máa ń yá nǹkan lọ́wọ́ àwọn kèfèrí wọ́n dẹ̀ mọ́ anábì dẹ̀ máa ń lò ẹni tó sì yá àyàn lílé náà àbí ẹni tó rẹ̀ tó fún yàn lé kí lọ́sẹ̀ ọ̀yà àyàn lé ni anábì ń rajà lọ́wọ́ wọn àwọn náà ń tajà alẹ́ tajà fúnra wọn àmọ́ tí ọjà tá a fẹ́ tà fúnra tí ọba ti ṣe àkóbá fún wa àbí fẹ́ bí wa èyí ó ṣe kíni èyí ó jìnnà sí wallahu alam Number two. Hey. níbo ni ilé ẹsẹ bíbó òtẹ ẹ wọn ní kí bíríkìlà kọ wá bá àwọn lẹ́tà ìsìn òtẹ tí wọn kó àwọn aṣẹ́wó síbẹ̀ ẹ àbí táwọn aṣẹ́wó níbẹ̀ ọ gbogbo mi bá ti ń ṣe Ọlọ́run èyí gbọ́dọ̀ contribute síbẹ̀ nítorí pé tí wọ́n ń ṣe nínú ilé yẹn ó ti yé haramu ni owó tí wọ́n pa ń bẹ̀ tí wọ́n fẹ́ san fún ọ owó kíni haramu ni ìwọ́n tó fẹ́ gbaṣẹ́ owó lọ fẹ́ gbà wọn owó haramu nídìí bẹ́ẹ̀ ìtọ́da ni kéèyàn bẹ̀rù ọlọ́run Allah kéèyàn wá sọ fọlọ́run ọlọ́run mo fi lé ilẹ̀ nítorí ìbẹ̀rù rẹ wá mú èyí tèmi náà fọkàn sí wá níbi tí ń fọkàn sí pẹ̀lú àánú rẹ mo ti sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run sì ti sínà fún un ọ̀la bíríkìlìà ni odidi church ni wọ́n fi lọ odidi church ó kéré parí wọ́n fẹ́ rí bíi three hundred thousand lọ́wọ́ parí sẹ́kù mo ní ìwọ̀sán fọlọ́run lórí pé ọlọ́run ilé òòsà rẹ wọ́n ní kí n wá mọ́ wọ́n wá sọ pé ìmọ̀ wọ́n sì ti kó kalẹ̀ tí ń fi mọ́ wá pààrọ̀ oore fún mi níbòmíì pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run sì sànú ẹ̀ òun náà ti wà náà àwọn tí wọ́n ti sàrà dáadáa lẹ́nu àmọ́ ìmánì àsàlátù imani àfa abidiya imani àfa ọ̀njálàbí kò mú ìta nsọ yóò yóò ní ṣe bá wọn sẹ̀sìn bẹ́ẹ̀ ibi kò ṣiṣẹ́ tiẹ̀ kọ́ lọ́ni àwọn tí wọ́n ta àwọn tí wọ́n ta petrol ṣé wọ́n wá ra petrol lọ́dọ̀ nílé epo wọn tí wọ́n fi ṣe ìsọjí kí ló dé àwọn tá a fún wọn wọn ni yóò wá lọ́rọ̀ mọ́ra wọn subuhat kí lágbé subuhat èmi ń ta omi àdá omi ọlọ́wọ́n wájú tàwa yìí àtàtà àbí gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn ní nǹkan mímẹ́ gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn ọwọ́ amú omi yẹn ó lè ọ̀rọ̀ sínú ke rẹ̀ nínú ilé ẹ̀ ọwọ́ gba ṣọ́ọ̀ṣì lọ ìwọ́n ń lọ lè lè fi ṣe ìjọsìn sáwà lẹ́sẹ̀ sáà lẹ́sẹ̀ jẹ́ mọ́ olólè fi ṣe tó bá wù wọ́n ta símẹ́ǹtì wọ́n wá rà wọ́n ọ̀ṣọ́ tó wọ́n fi ṣe ọkàn kọjá lọ bá rí pé wọ́n fi mọ́lé egungun ọ lẹ́sẹ̀ nígbà tó mọ̀ ọ sani mo bẹ̀rẹ̀ pé dákun símẹ́ǹtì ẹ̀sọ́ tẹ́fẹ́ fi kí n tó tà fún nítorí àwọn sàábà gan wọ́n béèrè lásìkò ànábì sallallahu alayhi wa sallam àmọ́ eléyìí kílíà ilé òòsà ni tí wọ́n fi ń kọjú kọjú tí wọ́n fi ń dájú kọ lọ́hùn òun lọ pọ́síṣàn ọlọ́hùn ilé òòsà wọ́n wá ní kọ́ wá mọ́ èyí kílíà àbó òrí náà àwọn ọmọ tó ń ṣe mẹ́ẹ̀ àhàn nídìí bẹ́ẹ̀ ká mọ́ dọ̀rọ̀ pọ̀ ilé ayé yọ tán ọlọ́ni kùlùmọ́tà ọdúnìyà ọlọ́ni ìgbádùn ayé kàlíìn ó kéré gan gbàtà ń ní lókè èmi àtàwọn kan náà ọmọ ìyá kan àwọn ń sọ̀rọ̀ nípa àwọn kámpù wa ìrànlọ́wọ́ tá a rí tí ò jẹ́ yíwọ́ àfọkànsìn ẹni tẹ́ rò pé tọ́rọ́kọ́ bọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì mú nǹkan tẹ́ fọkàn sí wa mo wá ń sọ fún àwọn afáàmù ní àtàwọn tá a jẹ jòkó lẹ́yìn rẹ̀ ó ní wàláhì èyí ń fi ọlọ́run bá búra súnmọ́ bí láhì lẹ́sìn láìláhùwà lẹ́yìn ẹnu iṣẹ́ ọwọ́ tí mo ń ṣe tí n fi ń jẹun bó ṣe kéré ma níwọ̀n bá wọn ìfi ọlọ́run ọba búra fún yín pé ẹ̀ẹ́n fọkàn síbi kankan nílé ayé tó fi mí lẹ́mìí balẹ̀ tó jí máa sọ àti sọ yìí ìfi ọkàn balẹ̀ síbi kankan lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run Allah tó fi lọ́kàn balẹ̀ yìí pé ah, máa ń so á máa sanwó sọ fún un. kan níbi ní istidad káwọ́ kan tíráyè kí ká ṣe dédé ká ṣe tòótọ́ pẹ̀lú ọlọ́run wa ala Allahi al-imdad bí ìrànṣẹ́ ó ṣe dé lérí iṣẹ́ ọlọ́run bá ti gbé sọ́run rẹ̀ tó ló ti sọ ó ní in tẹ́ ẹ bá ràn mí lọ́wọ́ tẹ́ ẹ ràn iṣẹ́ mi lọ́wọ́ yansurukum èmi náà máa ràn yín lọ́wọ́ àdéhùn yẹn ti wà àdéhùn yẹn ti wà ló jẹ́ pé yìnyín wà á fọkàn síbi kankan tí mo rò pé ah ṣé disappointment tí ò ní wá báyìí kò sínú jama bẹ́ẹ̀ ni ò sínú aládùúgbò bẹ́ẹ̀ ni ò sí lókèrè bẹ́ẹ̀ ni ò sí nàìjíríà gbogbo oore àtàánú ọlọ́run bá dé ó dé lógìgì bá mi wàláhi tàlá kẹ́yìn náà torí gbà tí mo láti sòdíà gbà tí mo láti sòdíà wàlá ẹ̀rú bà kò sẹ́ni tẹ́rù ẹ̀ bà bí wàá fẹ́ mú yàn kó nínú wọ́n fẹ́ mú yàn kó nínú wọ́n fẹ́ mẹ́ja kó nínú omi tútù ní wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ jù sínú omi gbóná bẹ́ẹ̀ ni Nàìjíríà àti sòdíà rẹ̀ wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ wọ́n fún antẹ́rà wọ́n tọ́jú wa dáadáa nítawọn mínísítà wa ń jẹ ni wọ́n máa ń fún wa jẹ ní rẹ́sọ́rántì wa bẹ́ẹ̀ bá lọ ìgbà tí lóṣù mẹ́fà tó bá dé gbogbo kúrú náà ara rẹ̀ gbogbo àwọn kìnìún fo gbogbo kọ̀ọ̀kọ́ lọ náà. nítorí tí n sọ yín náà ni pé kálíkálí dé ká máa wá sọ fún yín bẹ́ẹ̀ bá ti wá ń bọ̀ mọ́ àlọ́lẹ̀ bá wọn ní immigration mo ní ká fún mi passport mi pé ń lọlé Abdullahi la ń pè àfáàyàn àfáàyàn wa ní Kọmọlùdín ó ní ó kọ yín gan ò tí ì dé ọ́fíìsì wa ń bí ipò ẹ̀ ti jáde pé máa ń sinmi rẹ kọ́ máa ń lọ múra kọ́ ṣe tàwáfù kọ́ kọ́ máa sinmi olóko yín gan ò tí ì débi pé ẹ ti jáde dípò táwọn máa wá yín káàkiri pé tó ẹ máa lọ lé o oníkíní kẹ́mi lójú mẹ́rin mi lọ lẹ́rìn oníkíní lọ lè ṣe mí lè ṣe dáwà <laughs> tẹ́lẹ̀ mi ò lò ó tí ó lò tí ó jáde tán tí ó máa sákàkiri ọdún méjì wọn yóò sì mẹ́ láàrin ìlú wọ́n sì wá káàkiri pé wọ́n wá lọlé <laughs> wọ́n wá lọlé àbí tẹ́rù wọn máa bá ẹ̀rù sì bàyẹn lóòótọ́ bígbà téèyàn bá já nínú plane tí wọ́n tí wọ́n ń bọ̀ so sẹ́mọ̀ pé ọlọ́run nìkan lọ́mọ tọ́rọ̀ rẹ ọjà sí bọ́rọ̀ mi ṣe rí nu jàmọ́ mo jòkó nìkan bí ọdún bíi ọdún bíi mẹ́fà sísìn ẹ̀ tí nǹkan lé gan nǹkan lé gan gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín yẹn ti sinmi ẹnìkan wá bá mi nǹkan koran lọ́wọ́ ó ní sars ó ní ṣé ẹ mọ̀ pé ìlú yìí le kẹ́ tó padà ní <laughs> ó ní líle báwo ó ní òun gbà yín mọ̀ràn bóyá tẹ́ bá lè padà ọdún mélòó ní tó wà lọ lè lò kí n tó dé padà kí ló ń bọ̀ mi padà gan ó ah, kan àánú yín kan ń ṣe òun ni tó mo ní ọlọ́wọ́n ọba tó dá mi ń wò mí òun náà ló sì rán mi ń ṣe. ọlọ́run wá sànú débi pé èèyàn wá ń sọ fún wa lẹ́yìn ìgbà yẹn ẹnìkan wá sọ fún wa bí wọ́n fẹ́ fún wa ní three hundred thousand a sì mọ̀ pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ òun haramu ni oye a sì láyọ̀ǹda rẹ̀ a sì gbowó rẹ̀ fún. three hundred thousand naira jọmọ eléyìí kan fi ń sọ kẹ́lẹ́ mọ̀ pé ọmọ ìyá dúró déédéé nẹ́sìrò ọlọ́run ọba yá gan ó ṣe kí ni ọ̀ya bàbá mu mọ́ra tó mọ́ra tó mọ́ra tó bá padà yá tó bá mu tó bá àkọọ́lẹ̀ rẹ tá a kọ mọ ìtọ́ jẹun ò ní jẹ́ kọjá bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ wàá mọ̀ wá fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ìjẹ́ wa kọ́ lọ́mọ fi síbi tọ́ ha iṣẹ́ àràmù tá a máa ṣe tá a máa bomi lójú pé ah ah lẹ́yìn wá sí ni tó ń ṣe léyìí nǹkan lè débẹ̀ náà ni ọlọ́run ọlọ́mọdé ò lè débẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀lá hùlà wàlá kọ́tà ìlà bìlà kágbá ìbéèrè ayọ̀ kan sí wallahu a'lam náà wa alaikum salaam wa rahmatullah hmm. bẹ́ẹ̀ ni bada lisa now bẹ́ẹ̀ ni. ẹdí èyí tí ṣẹlẹ̀ ní pé tí wọ́n ṣe tán ṣẹlẹ̀ wọ́n fi tíra yẹn hàn ṣẹlẹ̀ bí kọ̀ọ̀kan sí ń dé oye ikú la kọ́kọ́ lẹ́yìn ikú sàárè lẹ́yìn sàárè ìgbédìde lẹ́yìn ìgbédìde adadul mahshar ibi tá a wà lẹ́yìn náà ṣàfàtù kúbúrọ ṣàfàtù kúbúrọ níbi ká nàbí ọbẹ Ọlọ́run kọlọrun wà dájọ́ oye lẹ́yìn náà lọ́wọ́ kan ìsáàbù lẹ́yìn náà lọ́wọ́ ìṣirò lẹ́yìn náà lọ́wọ́ kan mizan wọ́n wà wọn tí wọ́n ṣèrò yẹn lẹ́yìn mizan lọ́wọ́ kan asirat tó gbogbo àwọn ìpele yìí ọlọ́mọṣàjà pàṣẹ mẹ́ ọlágbára ọlọ́run àmínìkan ọ̀ràn ó ọmọ ìyá kìyàmù lélì rẹ̀ ó nítumọ̀ àwẹ̀ alámísì oyè ọ̀wárí bọ́lọ́dà ti ń jẹun oyè ọ̀wá ń pẹ́ ah kí ni wọ́n dára mi láàmú sí wọ́n àwọn tá a lò kún wọ́n náà wọ́n ṣe kí ni ni wọ́n ń jẹun yìí ah mọ́rò bẹ́ẹ̀ o ó lè jẹ́ pé lọ́sà o kọjá pé nǹkan mi lòun fi ń di lóru ni mo ti tọrẹ ní mọ́sálásí ah, bí ìbá yẹn náfìlà náà ìta ah, ìta ṣe mọ́sálásí náà níjẹun ọ ìtànjẹ ṣetán ni o gbogbo abala dáadáa pátá oye bó ṣe ń ṣe nu ẹbí ni wọ́n mọ̀ ṣe mọ́sálásí ni wọ́n mọ̀ ṣe ládùúgbò ni wọ́n mọ̀ ṣe níbi iṣẹ́ gbogbo rẹ dáadáa nítorí pé njọ́ á ní bùkátà sí la ilaha illallah ẹ̀yọ̀ kan péré èyí sì ní rí njọ́ tí wọ́n ní ah, ọmọ ya iná ni àmọ́ òsùn wọn sẹ́ rẹ ọkàn nídìí la ilaha illallah ẹ̀yọ̀ kan èyí wá pé káṣà ya laitani kọjá pé njọ́ ti ń wo fíìmù ah! kí n sì fi sẹ́jú méjì lẹ̀ nínú fíìmù tí mo wò yẹn níjọ́ tí mo jòkó tí mo kàn dún wájú lé tá a kan rojọ́ tá a kan sẹ́fẹ̀ aago méjìlá rẹ̀ mi wọlé méjìlá bọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹjọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ politics ọ̀rọ̀ ẹ̀dísísì ẹ má jẹ́ alọ́ àsìkò àbí òṣèdá o àsìkò wa ọlọ́jọ́ ó sì ní òǹkà tó bá ti pé báyìí tó tó tó tó wọn ò ní ní sòrò fún yàn nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sẹ̀ ṣàánú wa wallahu a'lam ẹ́ náà. àwọn àwòrán tó wà nínú ìwé àwọn ọmọ wa ṣe rí àwòrán nínú ìwé kọ́dà sáà ó di wọ̀n sí àti gbogbo àgbáńlá yìí bọ̀dé tó wà mẹ́ ni pé kámájọ ọmọ wa open kámájọ ọmọ síkíní wa open pé tí ọmọ bá ń síkíní àbí ká máa fi bẹ́rẹ̀ òkun ní ojú tó bá ti fi bẹ́rẹ̀ òkun lójú kò jẹ́ èèyàn mọ́ èèyàn kọ́ mọ́ gbọ́dọ̀ gidi nù nídìí bẹ́ẹ̀ àwòrán ẹni àwòrán ìmọ̀dé màláìka lọ́wọ́ láti wọnú ilé nífún owó tá à ń nàgà táwòrán wà ń bẹ wọn ní kọ́ máa wà lápò wa ní gbogbo tẹnikan bá ní ẹyìn bó wà nílé náà ni wọn sábà fi tọpa mọ ọwọ àmú àdìsí ìyàwó Aisha wa ipe anabi wọlé anabi rí cotton tí wọn ta anabi ní àwòrán èèyàn lọ́wọ́ nbẹ yìí àwọn màláíkà aláàánú ò ní wọlé àwọn ìyàwó anabi wọn làwọn ọmọ anabi wa ní ọ̀dà ẹ̀ka kú àwọn wa ka àwọn fò díẹ̀ oye àwọn wa jù sínú pílò àwọn wa fẹ́ rọrí anabi sì fi rọrí kí kí là ń gbọ́ yẹn bí àdìsí yẹn ẹ̀hìn tó bá wà níbi tó pamọ́ kò ní sí ẹsẹ̀ fún yàn ká ṣọ́ra gan kódà bọ́ bára bisikíìtì wọlé bọ́ọ̀ra chájà wọlé páálí chájà ó ní tí wọ́n ya e, e, èbó kan tí ó gbé yàn bọ́ọ̀ra mangi gbogbo dáwò kọ́ra nídìí bẹ ọṣẹ ìwẹ̀ ń gọ́jà mọ́ òyìnbó yín dí àtúnṣe lálẹ́ tà wọ́n jẹ́ wà nulẹ̀ o wọ́n jẹ́ wà nulẹ̀ o fìtínà yẹn àti bọ́ sáàrin Yahudi Nasara àṣọ̀rọ̀gbọ́n tá a dà àwa láàmú wa pẹ́ láàmú pẹ́ díẹ̀ díẹ̀ tó bí mọ́ni wọn bá ṣe mọ́ kọlọmọsá ìwọlá àánú ẹ kọlọmọsá jẹnsẹ náà. wọ́n ní iṣẹ́ iṣẹ́ ilé àti iṣẹ́ tí obìnrin ń ṣe ń ta bóyá ń ṣe nurse àbí ń ṣe àbí ń ṣiṣẹ́ ní school àbí ń ṣiṣẹ́ mìkan bóò ló ṣe fẹ́ ṣe pẹ̀lú iṣẹ́ ilé ní táwọn afa gbé kalẹ̀ ni pé gbogbo iṣẹ́ tóbìnrin wọn bá ṣe kọ́mọ́gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kọ́mọ́gba ìtọ́jú ọmọ lọ́wọ́ ẹ̀ kó sì má gba ìtọ́jú ọkọ kó sì má gba ìtọ́jú ilé ọyẹ kó sì má gba jáàbù ní orí ẹ̀ gbogbo iṣẹ́ mọ́jẹ̀mú tí wọ́n kà kalẹ̀ tọ́ tóbìnrin bá ti wá ní iṣẹ́ tẹ̀sìn pàmìtì kó ṣe nítorí àná nìkan lọ wéré kó ṣe kí ni kó dé wéré torí iṣẹ́ ilé òun ṣe pàtàkì jù yìí ti ń ṣe yẹn lọ ọlọ́run wa alal mawludi lahu ọlọ́run láwọn tá a bímọ fún tá a la bímọ fún ọkọ ìwọ àbú àbú ọlọ́run bọ́ sọ̀rọ̀ wa alal mawludi lahu ẹni a bímọ fún rìsíkù hunna àwọn ni hunna àwọn ìyá wa àwọn obìnrin rìsíkù wọn alal mawludi lahu ọ̀ràn yẹn ní lérí wọ wakisiwatuhunna àtàṣọ tí ọmọ wọ bíi ma'aruf bí pàrọ̀ bá ṣe kàmù ìtumọ̀ ni pé ní ìpìlẹ̀ obìnrin àwa ni báńkì ẹ̀ àwa ni kíni ọ̀ báńkì rẹ̀ báńkì tá a sì ni àlìjáná là ń fi wọ̀ tó tí nǹkan bá ẹ̀ làlórí bá wá débi iṣẹ́ bóyá nídìí obìnrin lápẹ̀jù dókítà lápẹ̀jù wẹ̀sùn a ní díẹ̀ káwọn ìyàwó wa ká máa ṣí ìdílẹ̀ fún àwọn ọkùnrin nasara àbọ̀ ọkùnrin mùsùlùmí náà sàn pé a ní díẹ̀ àwọn ọmọ wọn fẹ́ teaching school àwọn ọmọ wa a ní díẹ̀ obìnrin lọ́pọ̀ jù ní teaching ọkùnrin ọkùnrin lè mọ́lẹ́dì fifteen thousand lóṣù five hundred lójúmọ́ obìnrin ta alhamdulilah five hundred lójúmọ́ náà ta ṣùgbọ́n sì lágbájú lọ torí six five náà làwọn náà ń segin ẹ làwọn ọmọ náà ń san tẹ́lẹ̀ nídìí bẹ́ẹ̀ tí obìnrin àfẹ́ kí iṣẹ́ rẹ̀ kó di iṣẹ́ ilé lọ́wọ́ ètò wà nínú ẹ̀sìn wa ni arábìnrin kan jọ kan ó jẹ́ nìkan tí máa ń gbin igi epo igi ọ̀pẹ ànábì wa kọjá lẹ́ǹkulé rẹ̀ ànábì nílẹ̀ mọ̀nà hàdìhì ta ló ní àwọn igi ọ̀pẹ igi epo yìí wọ́n ní wọ́n mú lágbájá ni wọ́n lànà bí ní barakallahu ànábì wa ṣe àdúrà fún ibi kọ́lọ̀ fàlùbáríkà sí i iṣẹ́ tí ń ṣe sàn gbélé ńkúlẹ̀ lọ́wọ́ obìnrin máa ń sin ẹran obìnrin máa ń sin ẹja obìnrin máa ń sin adìẹ ìdí mi fi ń ṣe ẹ máa ń encourage àwọn obìnrin kan ní nǹkan kankan tí wọ́n máa ń ṣe obìnrin máa ń gé láìlọ́nù obìnrin máa ń ṣèjà o obìnrin máa ń ṣiṣẹ́ obìnrin lè wà nílé pẹ̀lú láptọ́pù rẹ̀ tí ó sì máa gba hundred thousand lóṣù tó bá dá àwọn project bóyá typing àbí iṣẹ́ mi náà iṣẹ́ pọ̀ tóbi ń lè ṣe kẹ́tẹ́ pé ìgbà tó bá ṣídìí lẹ̀ tó ń ru tó ń ru kankéré àbí tí ń lọ lè gbàgbàrú lọ́jà mile twelve kò sígbà tó bá dìgbà yẹn kó tó rówó èyàn ní òun nítsọ àdúgbò rẹ àti nítsọ òun náà fún rẹ yóò wá iṣẹ́ tó bá ọmọlúwàbí ẹ̀ mú tí ò sì ní gbé kóònù ẹ̀sìn tí fi máa encourage ọ̀pọ̀lọpọ̀ oyé àmẹ́yà àwọn obìnrin tí ní true àwọn àwọn àwọn committee wa ń bí oyé wọ́n fẹ́ tóbi mẹ́rin àbí márùn-ún tí wọ́n empower oyé ọdún nínú àwọn opó ni náà oye opó lápò mójútó náà ká tó mójútó ẹni tí ọkọ jẹ ń bẹ ní láyé bó ṣe jẹ́ gbogbo ẹ̀ náà ọ̀ràn yẹn nílérí wa ọ̀tẹ̀kọ́ lọ́wọ́ láàánú rẹ̀ kó sínà fún àdúbáyé lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn opó yẹn nígbà tọkọ kú tán wàhálà owó léwe àwọn ọmọ wàhálà oúnjẹ wàhálà lé ọ̀kan náà làrán lọ́wọ́ yìí sàbí tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe ní nígbà táàbù wà láyé òun yẹn ṣe kankan gẹ́gẹ́ bí láwọn ìlú ẹ̀sìn ẹni ọkọ rẹ̀ kú tí òfin kankan lẹ̀ ọgbọ́nì kọkànlẹ̀ fún kọ́lẹ̀ ní jamiyatul biri jamiyatul biri ní bíi foundation kan tí wọ́n dálẹ̀ ládùúgbò kọ̀ọ̀kan kọkànlẹ̀ fún kọ́lẹ̀ gbẹ́tọ̀ ẹ̀ láǹbẹ́ làwọn wà ó láǹbẹ́ náà ti ní jamiyatul biri tiẹ̀ yọkàn lọ́fíìsì yẹn yóò fún kọ́lẹ̀ wọ́n máa ti ka owó sukuu ọ̀fẹ́ lọ́wọ́ sukuu náà owó hospital oye wọ́n fún ní káàdì wọ́n fún nọ́mbà wọ́n máa gbóúnjẹ lọ fún oye lójoojúmọ́ wọ́n máa dasọ fún ẹlòmíì nǹkan fẹ́ẹ́ lè tọrọ pé kọ́kọ́ wọn ṣe kínni kọ́ wọn because àwọn kan bẹ inú àwọn olówó láwọn ìlú yẹn tí wọ́n bá lè gbọ́ ṣe tí wọ́n bá lè pè wọ́n ní opó kan ní problem wọ́n ní ìbòlòpó náà wà àwọn ti ṣetán torí wọ́n ti ka hadith sanabi ni asaayi alali armala gbogbo ẹni tí wọ́n kíyà fún opó kalimujahid fi sabilillah bí ìgbà wà lójú ogun ẹ̀sìn tí ń jagun sójú ọ̀nà ọlọ́run tó kò kankan mọ́ nobody ẹbí àtàràkàlù nígbà wọn bẹ̀lẹ́ ayé gan sẹ́bí ẹbí yàtọ̀ láti máa bẹ̀lẹ́ wọn bá fún gbogbo wa kọ́lọ́hún àti ojú wa àtẹ̀yìn wa kọ́lọ́hún méjì kan bàjẹ́ ńbẹ sẹ́ni gbogbo ẹni tó bá fẹ́ tún ẹ̀yìn rẹ̀ sí àtọ́jú ayé rẹ̀ náà ló ti máa ṣe dáadáa gbogbo tó bá jẹ́ pírọ́blẹ́mù ọmọ òrukàn pírọ́blẹ́mù opó tálíkà àwọn náà máa dá sí wàláhì tàláhì ọlọ́run ní fiọ́lẹ̀ àwọn ọmọ kan owó wọn dé mo wá sẹ́ndì owó yẹn sí ọmọ yẹn ọmọ yẹn wá ní wàláhì lẹ́yìn àlìdáyà tọ́lọ̀ fi àwọn ṣe kò ń gẹ́ táwọn fi ń rí owó gbà táwọn fi san sukùl táwọn jẹun bẹ̀ àwọn ọlọ́nà mi ma mo ní bọ́lá ṣe máa ń ṣe nìyẹn mo láà ti pé ó tún mọ́kọ́ jẹ́ pé ọkọ yín náà ó jẹ́ èèyàn dáadáa ibi tó ti wá bẹ̀rẹ̀ sítórì nù ó ní wàláhì ó ní tí àbúbá gbowó sùn ó yọkọ̀ pẹ́ lọ́dọ̀ ya